méjì àkọ́kọ́ oríṣìí lọ́rọ̀ àforíjì ẹlẹ́ṣẹ̀ àti àforíjì ẹ̀ṣẹ̀ tó bá ní ṣe pẹ̀lú ìwọ̀ oníwọ̀ àbí ẹ̀mí ẹlẹ́mì tí a ń fàkọ́ mọ̀ sọ pé o bá pààyàn dáàtọ̀ àforíjì ọlọ́rọ̀ àforíjì ni pípẹ́ mú tí ẹ̀wọ́n pààyàn kọ́ ṣẹ́rí tó bá ṣe wípé ìgbé ìlú ìkọ̀gbọ̀n àfẹ́ àtẹ́bìsì

ẹsìn wọ́n pé lábẹ́ ìṣẹ̀lẹ̀ ìsìláàmù lójú ayé ìsìláàmù ti yànnàná ẹni bá pààyàn ó mọ̀ mọ̀ pa ní àbúsáṣe pa bóò láṣẹ rùn níbi ọ̀rọ̀ blood money owó díyà ó ti yé tí yóò bá lára tí ó bá ní kápá owó díyà láti san fún àwọn fámìlì ẹni tí ó pa kí ni ìgbésẹ̀ mi tí ó tún gbé tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ rẹ̀ fún gbogbo ẹ̀ tí wà lọ́kọ̀ọ́ sábà wípé ọlọ́run òṣèlú náà kálùgbà fún òfin ìtàlùmọ́ àmì láàrárá a problem pẹ̀lú ìjọba i do say it kò tí sí ìjọba tó dé tó ní kí òṣèlú mọ́ kírun wa lórílẹ̀ ìta wà yìí kò sí sí ìjọba tó dé kó ní òṣèlú mọ́ gbà wà yìí ìjáde káwọn kọ́kàn jáde nínú kí wọ́n wá gbé wa lẹ́rìn gbóná wípé bẹ́ẹ̀ bá ti di ṣùgbíyà ẹ̀yìn ṣùgbí kéfèé ní àwọn ọ̀rọ̀ tó lájú burú táwọn afásún náà fi dín tàwọn mùsùlùmí ní sí ọ̀rọ̀ gbéyàwó rẹ̀ wọ́n sí sí lónìí ìjọba kọ́ ló kọ́ síjọba kan dá sí jùlọ sí pé bàbá tí mùsùlùmí bá gbọ́ táwọn sọ yìí yé lẹ́nì ṣeré àpọ̀jú ń bẹ́ ńlẹ̀ mùsùlùmí tẹ́mi ó yí ẹnì kejì tọwọ́ rẹ̀ bọ́ tí ó mọ̀ mọ̀ wọ́n kọjọ́ ìṣeré àpọ̀jú wọ́n fi òfin ẹ̀sìn wọ́n fi dájọ́ democratic ruling system dáwọn Nàìjíríà òun ò ní pẹ̀lú ṣeré àpọ̀jú ṣùgbọ́n mùsùlùmí gan ihe ọyé ibòmí ní ògbé kéèsì ẹ̀rọ kò ní pé ya ṣeré àkọ̀tù ṣàwọ́lá ní sọ̀rọ̀ so alimohim kádà wà gbà wípé kí n fojú tí mo rò pé ìbéèrè béèrè wó wọ́n wọn ni wọ́n ṣe kìíní kan ni kò ní ọ̀rọ̀ pé à ń san fáìnì nínú tó ń padà wá tọrọ àforíjì ọlọ́run ẹ̀nà Muhammad sallallahu alaihi wa sallam tó bá ṣe wípé ẹ̀mí èèyàn bá tọwọ́ èèyàn bọ́nú tánà ti fi hàn wá tẹ́ni tọ̀hún tó tọrọ àforíjì tí sì ń bẹ nínú ipò táwa náà ń bẹ lórílẹ̀-èdè yìí nípò tí ìlú ìjọba ẹ̀sìn jí ìrìn dẹ̀ lára wà sómi débi táàdì sọ pé ó ti san owó ìtanràn àbí kò rówó ìtanràn san ó ti gbà lórí bí two months tó fi tanràn pé ẹ̀mí ìlẹ̀tọ̀wọ́ ń bọ́ ṣùgbọ́n sà ń tọrọ àforíjì ìbọ́nà ló dáhùn tí ẹ̀mí ìtọwọ́ rẹ̀ bọ́ ọlọ́nkẹ́lẹ́ ló sì dẹni tí ó lẹ̀ rí lóòjú alkiyama tọ́lọ̀ bá ti ní foríjì ní ó mọ orú ẹ̀sán tí ó ń sẹni tẹ́mì ìtọwọ́ rẹ̀ bọ́ tí ó sì tẹni náà lọ́rọ̀ in bí ẹ̀mí tèmi ló bọ́ láyé ibi àlìjẹ́ náà lọ̀rọ̀ ń padà kọ́kù sí ní èmú sáàrin ti yí bẹ́yìn ẹnu pé ìbéèrè yìí àbọ́rọ̀ yìí àwọn míì máa ń lò nílò ìmọ̀ fífi ìbàjẹ́ rẹ̀ àwọn kan máa ń lò bẹ́ẹ̀ bó ti wo sẹ́lọ́run tó sàtọ́rọ àforíjì ọlọ́run lóòrò tó tó bá rí pé lọ́nà ti yíò ní ọlọ́run bá rò lò inna Allaha shadidul iqab

tọ́lọ ní kí wọ́n rí ẹsẹ̀ gbé ka orí súnà tí wọ́n sì rí ẹsẹ̀ gbé ka ìlànà àwọn tí wọ́n síwájú lọ nínú ọ̀rọ̀ tí wọ́n mọ́ sí tó sí sẹ́mínárì àwọn ìlú náà sì máa sí sẹ́mínárì lórí ẹ̀ immunity among the Muslims ọ̀tọ́nà bá bọ́ọ̀ ní objectivity ó jẹ́ ìtúnṣe bó lè fi làákàyè ronú ọ̀rọ̀ ọlọ́sìnkú ní ìmá yóò wò wípé lójú ayé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam kí ni tó so àwọn èèyàn papọ̀ jọ náà tá a bá lè trace in tó so àwọn ìpapọ̀ ń jọ náà tí ò fi pín yẹlẹyẹlẹ tàbí kó tẹ̀ sí pé lẹ́yìn ìgbà tó ti ṣe ńlá tán ìjọmọ̀ ẹ̀dá ìyẹn lu àwọn ìlú náà mùsùlùmí tó fẹ́ mú gbẹmísomi tó wá ṣùgbọ́n padà rí parí tó sì gbá ti parí kí ni tó jẹ́ káwọn ní àǹfààní sí nǹkan yẹn làwa tèmi náà lápadà sí táwọn tèmi bá ti padà síbẹ̀ gbogbo mùsùlùmí ó sì ẹ̀rọ táàbá padà síbẹ̀ yẹ́lẹ̀yẹ́lẹ́ yóò mọ̀ kò sí bẹ́ẹ̀ gbogbo lẹ́yìn mọ́ síṣẹ́ níláyé lórí ẹ̀kà wọn ná na wọn bá sí jẹ́ torí pé tọ̀hún in tó ń gbé lọ́wọ́ ó gbà tàbí nìyẹn and in real form of the matter tàbá ṣe research lórí tó gbé lọ́wọ́ ní àti ó àti àmọ́ sábà pé

ìyẹn ní pé Yorùbá ò fẹ́ kíkó wá mọ́ pọtẹnu rẹ̀ jáde torí pé tó mọ́ pọ̀pọ̀pọ̀pọ̀ yóò tún máa lékún wàhálà ni ẹ padà sí bílẹ̀ mo mọ́ mú ẹ̀zámù kan wá gbogbo ẹ̀tọ́lọ̀ máa sì gùn láàkáyè kódà bí bàbí ní ìmọ̀fọ́rọ̀ mú sí ìjọ mùsùlùmí ṣe yapa ní lọ́rọ̀ pákìrùn rí ìran àṣọ́bá ẹ̀sọ́ ojú mùsùlùmí kan tó kí mẹ́rin àwọn mùsùlùmí wípé ẹyọkàlà wọ́n sì mọ́ kí tààkì méjì àṣọ́bá àti ìrí sẹ́ẹ̀tì kẹrún islam tó ní òun zúrí o nínú ẹgbẹ́ tàwọn mẹ́fà làwọn gbọ́dọ̀ kí àwọn òkú mẹ́rin ọ̀rọ̀ àwẹ̀ náà kọ́ alákásẹ̀lẹ̀ ní controversy ní bẹ̀rẹ̀ àwẹ̀ pé wọ́n ló sórí alhamdulillah sultan sọ tó ti sin ọlọ́run lékún ní dáadáa yóò lékún ní dáadáa àwa gbà pé olórí àwọn mùsùlùmí nàìjíríà gbogbo àwọn historical fact tí ọ̀fẹ́ mọ́ mú wáyé ó hàn sáwà náà àmọ́ ní àgbáyé lè tán bá ní ta ni olórí àwọn mùsùlùmí ta ni wọ́n fi sọ wọn ò fi sọ ìlú míì kódà wọn ò fi sọ ìlú míì nínú ilẹ̀ haúsá sultan sọ pé tó yẹn nù bàbá ní olórí nínú súnnà lẹ́tà náà fi kọ́ bàbá yìí ṣe bẹ́ẹ̀ ní ọjàbù tí ó fẹ́ parí ìgbà tí jùmọ́dà ìsáníyà ó parí ó lẹ́n tó bá ti rí oṣù níjọ́ sátọ̀dé oṣù rọ́jà oṣù fáwọn ìtí mo sì sọ ẹ̀tún mọ̀tún wò tó bá di ọ̀la sunday ọ̀túnla sunday ẹgbọ́ news yóò mọ̀ sọ pé tó bá rí oṣù nírọ̀lẹ́ sunday lóṣù ṣàbán ló sọ fún un bí ó ṣe tó sọ náà nìyẹn tí development báyìí kò mọ́ṣẹ́ látẹ̀yìn wá ṣùgbọ́n àwọn kan nínú àwọn èèyàn tí wọ́n ní dé agenda mi wọ́n sá mọ̀ condemn ẹni ọmọ kọ̀ndẹ́mù ẹni ẹni bá ń ṣe irú ẹ̀ náà ń takùnà ìdíṣẹ́ ọlọ́run tó ráì kọ̀ndẹ́mù ẹni nínú islam ibi tó bá kú díẹ̀ káàkù sí láàárín àwọn afọ olùmọ̀ tí wọ́n pè sí níkọ́ kan bá sọ náà kò tí sí bàbá sì parí àwẹ̀ gbogbo controversy mọ́ wáyé díẹ̀ díẹ̀ ni kò tí sí mùsùlùmí tó ní kò sáwẹ̀ ní islam àti ìrí mùsùlùmí lọ́tọ́ ní sínú islam so ìgbà tí ìyapa inú ìbá sí lórí àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tí ìyapa inú wà bẹ́ẹ̀ ẹlọ wò kéé sára ẹ̀sẹ̀ ní kéé sára ẹ̀sẹ̀ táwọn kan fẹ́ fi wọ́ táwọn kan náà ẹ̀ ní fi wọ́ ní fa àtàwà ẹ̀sìn wá tó introduce ilé nínú ẹ̀sìn gbogbo náà ló fi jíṣẹ́ gan àti láǹfààní àti ṣẹ́tán ẹ̀tọ́ wá mú mi wọ́ bí ìyapa inú ti dẹnu so ní tí bá wọ́n mú ìyapa inú wá èé ṣe tí kó wá náà gbé jùlẹ̀ wọ́n náà mọ́ sí ṣe ń tí gbogbo wájọ mọ̀ wípé ọ̀nà ni kùránù clear hadith annabi clear so dúó lórí ìlànà oníṣẹ́ ọlọ́run dúó lórí ìlànà àwọn sálàfì sọ́ọ̀dà ní sàhábà bí àwọn ọmọ aláwọn sẹgbẹ́ ẹ̀sìn ní tí ó kàn wọ́n ní wípé kílẹ̀ ń ṣe mú rẹ̀ ẹ̀tọ́rọ ayé ṣe wá darapọ̀ mọ́ wá ayé sẹgbẹ́ ẹ̀sìn èmi tèmi sí ẹgbẹ́ o ní rí ẹ̀dá kan tí bá ń sí ẹgbẹ́ kọ́lá kó jẹ́gbẹ́ ayé

àmọ́ tó kélé rẹ̀ ọ̀pá pọ́n tí ò sí ń bẹ́ yóò fi gbogbo ẹnu sọ pé kì ní yìí lẹ́ẹ̀fí ní rí olùtẹ̀lé súnmọ̀ ẹ̀kùn òdòdó lẹ́nìí kó fara ti sí ẹgbẹ́ kan ẹ̀ lè rí onísúnmọ̀ òdòdó kan lẹ́nìí kó fara ti sí ẹgbẹ́ kan ẹ̀ lè rí yóò yà máa tú àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ yẹn ṣe ni tó náà bá ti fẹ́ sára ẹgbẹ́ kan tẹ́gbẹ́ náà bá láwọn tó kù sí náà kò ní lè sọ̀rọ̀ tó bá sì sọ̀rọ̀ wọn lè ìkan nínú wọn na kẹrẹ àgbọ́ láti lẹ́tẹ̀ nìkan náà fásúnà ilẹ̀ Yorùbá táwọn pẹ́ nílẹ̀ lárọ́ dáadáa wọ́n pẹ́ ní ilẹ̀ Sudan dáadáa wọ́n hajj lọ́dọọdún Maka wọ́n ní àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ sì kan wá kọ́ hajj wọ́n ní àwọn eléyìí lọ́dún yẹn nígbà tí wọ́n kọ́ àwọn èèyàn wá ṣiṣẹ́ hajj gbogbo àwọn obìnrin wọn náà white white wọ́n wọ̀ gbogbo tí wọ́n wọ̀ sábẹ́ bí ọ̀dá wales gbogbo rẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní síta àwọn wá pẹ́ tó wọn tó sì dá ìjọ ìsinmi kalẹ̀ alájì ah, ẹ máa ń àwọn wá sí lọ́dọọdún tẹ́mi náà sì ń wá ṣùgbọ́n

interest ẹgbẹ́ tó ló fẹ́ rí kan lára ọmọ ẹgbẹ́ ní protect kìí ụba interest ẹ̀sìn gbogbo àtàwọn bá sì káwà ní gbogbo ẹjá bẹ̀rẹ̀ ọlọ́run torí tí mò ń rí gẹ́gẹ́ bí àmì ewu lára àwọn ọmọ lẹ́yìn tí wá dákẹ́ àwọn ọmọ bàjẹ́ tí wọ́n rẹ̀ kì í ṣe pé kò mọ̀ ọgbà tó bá ń làkàyè ló jẹ́ pé mùsùlùmí ah, kí ló létà àti ẹjọ́ yọ kan kò sẹ́ni tí ò ní lákàyè tí láyé ọ̀rọ̀ wá sí ń rí báyìí ṣùgbọ́n tó ẹ káàrò ní pé kí làwọn factors tọ́lọ̀ ní kí ànábì put in consideration níbẹ̀rẹ̀ dáwà tí a ní ìṣòmí fìtò nǹkan yẹn ní ká padà sí àkọ́kọ́ ọ̀rọ̀ tawhid àwọn akọ̀jùlọ kan wọ́n bí ìdíjò ní ó fọ́nì kò sí yẹ ọmọ tí ó jẹ́ kan lára mọ́sálásí bó bá ti wá sùn bá gbogbo ó mọ́rún ní àwọn jẹmọ́ bá ń dẹrùn bó ó ní ṣe jẹmọ́ bí wọn ẹ̀wọ́ nìkan ní ó sì jẹba sígbà síkò tí ìrùn bá tó mọ́ mú jí sí wọ́n sá no limit ó ní ọ̀rọ̀ àwọn ọlọ́tì nígbàtí ń bọ̀ lágún méjì òru ojú rẹ̀ bá ńlá à ilé yóò rí pàdé òun nígbà tí ó wù ló bá di lọ́wọ́ mọ́sálásí wọn lè mọ́mù mọ́sálásí ọ̀nà tó wá wò pé àbí ọtí ń pa àwọn àbí òun bẹ tí ó bá ra ìyẹ̀bá sẹ́gbẹ̀ẹ́ kan lè mọ́mù náà ní lè mọ́mù ní àhàrà wa dé mọ́sálásí àárọ̀ <laughs> ọlọ́tí àsúnbà tó tó àmọ́sálásí mọ́mù ti ní káwọn èèyàn tó lè dá níṣe kọ́ mọ̀ bàbá kílẹ̀ mẹ́sí ẹkìrùn sí wa èmi ní kìrùn èmi èmi ní ìṣẹ̀lẹ̀ mọ́mù láàárọ̀ òbí tó bá dìwà láàrùn mọ́sálásí ó tún dé nìyẹn tún dé ìwọ̀n mú tí burúkú tó mẹ́ta mọ́sálásí ní ẹ̀ tèmi mọ̀ yé mi in tó mọ́ kí bàbá yìí kírùn bí lé mi ara ò èmi nígbà ohun tí nìkẹni ìbólẹ́lọ lórí tèmi lórí tèmi ìbólẹ́lọ ah, àjọmọ́ bá ní ó bẹ̀rẹ̀ o ọtí rẹ̀ bá ti ń pọ́ ìmọ̀ tó kàn mọ̀ kíni ọtí ò pa o mọ́ tó ń sọ o bàbá gbọ́lẹ́lọ lórí èyí bá ní tó ń lọ tí wọ́n nǹkan dàmú kan òdàmú ẹ dáhùn lórí ẹgbẹ́ bọ mọ́jú èní rásọ tẹ rórí jọ náà bá wọn rẹ̀ ọkùnrin lálàlá wọn ó kí wọn mẹ́lò ní ìwọ́n sí lórí ẹ̀lò jì àwọn ẹlẹ́gbọ́n ara ò tó ń yá bí ti ẹ̀ lọ́sẹ́ sí ìyapa inú dẹ̀ òdè ara ìyapa inú ìkéjì bí súnà bá ti mẹ́hẹ̀ láwùjọ tí a bá ti dìjọba ẹnu ìyókò bí àwọn bàbá ìmọ̀ wa kàn ní olùdẹ̀

pé tó bá ṣe wípé islam ló mú wá kò yẹ kí nira yẹn pọ̀ tó bẹ́ẹ̀ sẹ́ẹ̀dí kọ́ídà tó ń dákọ yẹn nínú kọ́ídà kọ̀wáìdà alìsúnà lórí ẹ̀sìn islam ò fẹ́ nira kọ́dọ̀ ò lè débi pé tó bá lè kírun lórí ìdúró jókòó kì olówó lọ́wọ́ láti lọ sí hajj àmọ́ ò ní àlàáfíà kò sọ ọ̀nà lọ bí islam rọrùn gé tó bá ti fi kí nínú ẹ̀sìn àfi ìnira ìnira ìnira ìnira ẹwòye sí dáadáa nínú tó sì pé ń bẹ̀rẹ̀ sí lóòtọ́ àmẹ́yìn yìí ń sí lò àbí sí nínú ẹ̀sìn rárá irú àwọn kan náà bí káàkà so ìbéèrè wọn ẹlẹ́ẹ̀kejì báwọn náà bá àfáfẹ́lá tààfẹ́ tààfẹ́ sí àwọn obìnrin ni wọ́n dáyàn lóhun báwọn lọ ṣọ́bù wọn gà báwọn lọlé náà obìnrin ni wọ́n lórí kéyàn tó kù tí wọ́n dáyàn lóhun pé bó ló ṣe wá rí kò sí bó ṣe rí ilẹ̀ Yorùbá kún lé lọ́dọ̀ wa obìnrin a sì mọ́ ṣiṣẹ́ takuntakun lẹ́ni bọ́kùnrin tí ó ti ń gbé ìrúkò múlẹ̀ nílé lẹ́ni ó mọ́ sọ fún ìyàwó rẹ̀ wípé ní bá ti sanwó orúkọ mọ́ sanwó àtàwọ̀ ẹgbà ìbáríkà bẹ̀rẹ̀ sí ń pọ̀ láwùjọ wa ìbáríkà yíwá pọ̀ hàn ọlọ́run tó bẹ̀rẹ̀ wà lẹ́kọ̀ọ́ tó bẹ̀rẹ̀ kátúnra wa ṣe ó dàgbé ìbéèrè yẹn ni túnmọ̀ béèrè kátúnra wa ṣe àwọn iṣẹ́ kan ń bẹ tó tó kóbìnrin yóò bá ṣe tó tó necessity ló mú ṣòbò yẹ́kú jẹ́ àti will ló fi máa ṣe ọkùnrin Islam ni ó dàmú ọkùnrin lọ́dún kiri inú ilé yóò jáde lọ ṣẹṣẹ́ ni ìyàwó rẹ̀ rọ́rà yóò tà kó mọ níwọ̀n tó bá ti wáyé wípé wàhálà ọkùnrin gẹ́lá lábọ́ obìnrin lọ́rùn ọlọ́ọ̀bá ẹsẹ ọba àkáwọ́

pé tí a fa ìsẹ́yìn àjọ abẹ́rẹ́ ta ẹwà káyà nígbà láti ti nígbà láyé nígbà. lẹ́kàlà tí a dúró náà lọ tán. tí a yà ní àlọ́ sọ̀kà nígbà tí ìṣẹ̀lẹ̀ tí a ráyà ń gbé àpàrà tó ní sọ́kà àwọn ilé àkókò àyà ń gbé sọ̀kà nígbà yìí. Àwọn àyà yìí wọ́n ń pọ̀ nù Kùránì tí ọlọ́run bá subhanahu wa ta'ala fi ń ṣe àlàyé ìjásí wípé ìmọ̀nà ẹ̀dá kan kò sí lọ́wọ́ ọ̀nà Muhammad sallallahu alaihi wasallam àmọ́ yàtọ̀ ọlọ́run sọ̀kalẹ̀ gangan lórí ìṣẹ̀lẹ̀ yẹn òní tẹ́ fẹnu kàn yínú suratul Qasas innaka la tahdi man ahbabta walakin Allah yahdi man yasha wa huwa a'lamu bil muhtadin o ní kápá kó o fẹni tó o bá fẹ́ràn màá torí pé ànábì fẹ́ràn àwọn tó lèbi gán ọlọ́run wá jẹ́ kó yé wípé bó ti fẹ́ràn èèyàn tó kò dìtá ìgbọ́lọ̀ bó ti fẹ́ tó ìwọ lè fẹ́ràn èèyàn kọ́lọ̀ mọ́ fẹ́ kí ló fà á torí pé lábala ìjẹ́ èèyàn bí fẹ́ràn rẹ̀ pèsè lábala àtẹ̀sí ọlọ́run sì wo tabala méjèèjì kọ́dọ̀ tó gbọ́lá fún kan lórí ìka ọlọ́fẹ́ wá ń pè ànẹ́bí sákìyèsí àti fáàtà àgbọmọlẹ́yìn tí ọlọ́run tó máa ń fẹ́ tó bá wù mọ́nà tí ó kò sínú wíwú ọlọ́run bá fún àbútọ́ lè mú sí gba Islam ó dáhùn tánà bí ó dààmú lórí wọn rárá wọn bá Islam ànẹ́bí ó dààmú lórí òtún náà lórí ìgbà Islam ó dààmú bí ó dààmú púpọ̀ lórí ìmọ̀ tó ìgbà Islam ó sì dààmú ìka tó tiẹ̀ sí lórí àbúgbà tó ìgbà Islam ẹ wá wáyé tó torí rẹ̀ dààmú púpọ̀ torí ìfẹ́ tó ní sí nífẹ̀ẹ́ wípé ẹni tó rè mí nìyí tó bọ́ mi nìyí tó tọ́ mi dàgbà ní tó sì dáàbò bo tọ́lọ̀ ń gbé rán níṣẹ́ ọlọ́run bò fi ọ̀nà lá tó gbọ́ lọ́ba ló máa tó ní ọ̀nà nípa ní tí wọ́n bá máa nà. ẹ̀yìn dábìlì tètè mọ́. ẹ̀yìn òkú fẹ́ bèèrè pé só ti kílẹ̀ mẹ́yìn náà. Ẹ̀ṣẹ́ lábẹ́ eléyìí, ó kì bèèrè mí ẹ̀dá àwọn ọkùnrin ẹjẹ́ kí Tàbí Sùnà. mo ní ọlọ́run kádàrà òòrùn àti pé sí àwọn tó ń gba jẹ́ ṣe àwọn àmì ọlọ́run. lábẹ́ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn gan ẹ ṣe ìgbàgbọ́ ìgbàgbọ́ tí gbọ́dọ̀ onípé láyé níbí ìṣẹ́dá jí ò rí ọlọ́run ìgbẹ̀ni bá ń sọ wípé láyé bá ṣe jọ wà yìí àwọn àtọ́lọ́run àwọn ríra àwọn àwọn jọ ń ṣe fàájì ibì kan nǹkan ní ìṣẹ̀lẹ̀ sí inú nǹkan méjì inú ló já sí pé àìmọ̀kan láàmú tó sì súnmọ́ jù nìyẹn tààrọ̀ pé àìmọ̀kan ni tàbí kó jẹ́ onífẹ̀ẹ́ inú kò sẹ́ni tí ń rí ọlọ́run láyé nìyẹn èèyàn náà ni alágànnà alájànú onífẹ̀ẹ́nú náà nìyẹn gbogbo tó bá ti jẹ́ alágànnà ẹ̀dá gbogbo tó bá sọ náà pé wèrè ní sọ̀rọ̀ ẹ máa kàkún ẹ̀hẹ́n sọlọ́ ọmọ sì wá ní wèrè ẹ̀dá àmọ́ lójú àkìyàmá méjì náà lápọ̀ sí níbi rírí ọlọ́run àwọn kan bẹ̀ ń rọ̀ ọlọ́run àmọ́ àwọn kan bẹ̀ wò ní rọ̀ ọlọ́run ní àwọn tí wọ́n rí ọlọ́run àwọn ànábì ọlọ́run wà lẹ́sìn gbogbo ọmọ lẹ́yìn wọn tó bá gba tán mú wá lẹ́sìn gbọ́ wà gbogbo mùmí ní òdodo wọn ò rí ọlọ́run ìrí ọlọ́run wọn lójú àlìkíyàmà ni ó máa jẹ́ pàápàá ìgbádùn tí wọ́n ò rí náà bàlìjẹ́nà ìgbà tí ọlọ́run sọ náà suratu ziyada dájúdájú gbogbo àwọn tí wọ́n bá ṣiṣẹ́ dáadáa láyé tí wọ́n sẹ́sìn ire àwọn náà ò rí ọ̀tọ́lọ̀ wá náwó rí dáadáa tí wọ́n ṣe ó tún wá ní wá ziyada àti àlékún àlékún òun tún wá rí lẹ́yìn bí wọ́n wọ aljanna so afá wa ibn abbas radiyallahu anhuma ó náà rabbihim wọn ò rí ọlọ́run ọba wọn tó dá wọn ṣe nígbà tí wọ́n bá rí ọlọ́run ọba tó dá wọn tán báyìí gbogbo ìgbádùn tí ọlọ́run ti fún ọlọ́gba aljanna yẹn kò wá ní jẹ́ ìgbádùn lójú wọn máa

lẹ́fìdí ogun owó ti gbò ṣe tó náà yóò ní mi kí sàkárọ̀ àárọ̀ mi kí ṣe ti rọ̀lẹ́ tí n bá ti ṣe bẹ́ẹ̀ gbígbà wípé ibi tí wọ́n ti ń sọ wípé bò bá ti kírun ọkàn rẹ̀ ò balẹ̀ yìí mọ́ ní tiẹ̀ ti ju bí ọ̀rọ̀ ọ̀run kíkí nìkan lọ ìrún pé lóòótọ́ bó ti <laughs> tó tó fi lékún nígbàgbọ́ wájú ọlọ́run kò tí ìrí àǹfààní àti ṣe ó lè yẹ́tì láwọn tẹ̀lẹ̀ Qur'an kó mọ́ sọ pé láti bí ọdún márùn sẹ́yìn lójúmọ́ kan òun lè mọ́ kéésù méjì wọn tí wà á rí kéré ní ìmọ̀ wá dùn nígbà tí wọ́n sọ wípé ẹ̀ bá rìnrìn kẹ́ẹ̀kì ọ̀rọ̀ ọ̀run ọlọ́run ti ṣe ń rọrùn ká tó mọ́ wá sí tìláwà ìsù méjì méjì lójúmọ́ torí wọn ò kanlẹ̀ lòfin ọlọ́run náà láyé náà ẹni tí ó lòfin ọlọ́run tí ò gbọ́rọ̀ sọ ọlọ́run lẹ́nu bóun ló ṣe wá ráfà náà ti rí ọlọ́run tó láyé kálá lọ́nà wà náà bí sàlàyé rẹ̀ fáwọn èèyàn bí ò bá ti yé wọn kó hàn sí wọn dáadáa o àwọn kèfèrí wọn yẹn ọlọ́run bá ní á di rí ọlọ́run bá wọn òun yóò yọrọ ṣojú ṣùgbọ́n lọ́wọ́ fún wọn láyè kí wọ́n sọ̀rọ̀ ẹsọ tẹnu yín ká gbọ́ ìran òjíṣẹ́ sí ìwé òfin ò tẹ̀lé àwọn òjíṣẹ́ àmọ́ kí ni o kò jẹ́ mùmínì ni o àmì rẹ̀ ẹnìkan wà ní ah, ṣùgbọ́n wọ́n bí òjíṣẹ́ ńlá lè rà lè sọ́rọ̀ àtọ̀sára nígbà tó lọ sí sánmà tó sì darí wọ́n bi léèrè wípé alẹ́ ọ̀rọ̀ àìtà rọ́bẹ́ olúwa rẹ̀ só orí olúwa rẹ̀ tí ma rán oúnṣẹ́ tí ń rán mọ́lákùjẹ̀ rí ìlú sí ọ só orí ní àlẹ́bì sọ wípé na'am wọ́n fún mi ní ìmọ́lẹ̀ rí bẹ́ẹ̀ ni wọ́n fún mi ní ìmọ́lẹ̀ rí ṣùgbọ́n ìyá náà dákọ̀ kò lóun rí ọlọ́run bá sójú olófanú sọ́yẹ́ muslim bá kọ̀ọ̀kan tí àwọn iṣẹ́ àfi ń sọ wípé àwọn kankan bẹ́ẹ̀ dá kan bá náà níbi ìṣe nínú ẹ̀sìn ìrọ̀lú pàmà níbi bẹ́ẹ̀ kan bá náà níbi ìṣe nínú ẹ̀sìn ìrọ̀lú pàmà níbi ìyá irú ẹni ti dáadáa parọ́ tó tóbi ọlọ́run fara hàn ànábì ìmọ́lẹ̀ tó jẹ́ kó níye wípé jìnà tó ti rí ìmọ́lẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nílùú ìmọ́lẹ̀ tí Musa náà máa ń lókè tó rí sí tó bá fẹ́ sọ̀rọ̀ tó nígbà tó lóun ó sì dìde báyìí ó ní á ẹnẹ tí ó ti wílẹ̀ ìkà wọ ọlọ́run láyéláyé tó dárò rẹ̀ wọn irú ríkwẹ́sì yìí ìrìn tó lẹ́tà sí wọn láti rí wọ ọlọ́run ìmọ́lẹ̀ lórí ó dákù ṣùgbọ́n táà ní gẹ́ ọlọ́run bá ní ayé èdè wa mú wa lẹ́lẹ́kejì náà bísmìlá